wọ́n sọ fẹ́mi pé gidigba ò sí lẹ́kùn tó ọ̀sẹ̀ ẹ̀kẹ́ bí ẹ̀wà ò tí ì lí. èmi ah. Ah. shut up. ẹ bí o ṣe fi bọ́ọ̀dù dọ̀tí aṣọ rẹ mi ojú ifọ̀ ni. ni kí ló ń tẹ̀lé dáwọ́ bọ́ọ̀lù nítorí ìgbà tẹ̀lé gbà ń kọjá. Ah, ẹ mọ̀ à ń bọ̀ má bẹ̀ ń jà má bẹ̀ ń jà má bẹ̀ ń jà bẹ́ẹ̀ mọ ṣe ti gbọ́ kí ló fẹ́ ṣe. fẹ́ fún ọ ni. níbọ̀ ìwò níbọ̀ wọn ṣe ìyá wò ni. níbọ̀ wà fún mi jọ. ẹ̀gbọ́n aṣá ti bẹ̀rẹ̀ pé kẹ́ má bínú lẹ́ẹ̀kan náà ẹ̀dẹ̀ ẹjọ́ náà. mo ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ẹ̀ lágbàlẹ̀ ni ah. ojú ìfọ̀ nígbà àwọn akọjá kí tó máa gbá bọ́ọ̀lù wa. kò ṣẹ̀bi pé mo ṣì ń bá yín sọ̀rọ̀ ni àbí ẹ̀yin ọmọ aláìlẹ́kọ̀ọ́ wọ̀nyí. Ah. ẹ mo sọ fún oríṣiríṣi ọ̀nà náà ṣe ọkọ̀